lálẹ́ olúwa lànà àbáyọ. tonight let there be solution. gbogbo ibi tí rẹ òde olúwa lànà àbáyọ. wherever your word is going to reach let there be solution. adúpẹ́ torí pé ẹ ti gbọ́. thank you because you answered us. ògo fún orúkọ yín. glory be to your name. jésù olúwa wa. jesus name our lord. gbé ọwọ́ yẹn lé orí ẹ. place your hand on your head. mo wí lórúkọ olúwa. I pray in the name the Lord. Lórúkọ Jésù Kristi Nazareth. the name of Jesus Christ of Nazareth. Bí o bá rí àmì ṣe ibi tó wà. If you can say amen where you have. Gbogbo ẹ̀mí ayálégbé nínú ayé rẹ. Every stranger spirit in your life. Lórúkọ Jésù Olúwa tì wọ́n jáde. Jesus said the Lord will push them out. Èyí ni mo wí. This is what I say. Ọfà ayálégbé nínú orí rẹ. The arrow of stranger in your head. Lórúkọ Jésù Olúwa tì jáde. Jesus said the Lord will pull it out. Gbogbo ń ti ṣe àlejò. Every Free stranger. Òkùnkùn nínú ayé rẹ. Evil stranger in your life. Olúwa ó pín yín níyà. The Lord will depart you. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. It is so. Jésù Olúwa wa. Jesus name our Lord. Gbogbo ẹ̀yin dẹ́n gbọ́ mi nínú ilé. All our listeners in the house. Dádì àti mọ́mì. Dádì and mọ́mì. Bọ̀dá àti àǹtí yẹn. Brother and sister. Mo kí yín lálẹ́ yìí. I greet you tonight. Yóò dára fún yín. It shall be well with you lórúkọ Jésù Kristi Násárẹ́tì. the name of Jesus Christ of Nazareth. ẹ ó rí ìyanu. you will see miracle. ẹ gbọ́ o. living. bọ́lú adé mẹ́tẹ́mi rẹ̀ ń bẹ. and the Lord live and the spirit living. dọ́ gbogbo ogun tó táyé tí ń rò pé yóò gbẹ̀mí rẹ. every battle that the evil one is taking is going to take your life. wàá borí ogun náà lálẹ́ yìí. we overcome the battle tonight. ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. it is so. mo kí ọ. I greet you. lórúkọ Olúwa. in the name of the Lord. kí la fi rán mi sí ọ lálẹ́ yìí. what am I saying to you tonight? àyà yóò pa àlejò. the stranger shall fade away. àyà yóò pa àlejò àlejò. The stranger shall fade away. Ohun tá a fi rán mi sí ọ lálẹ́ That is what I have said to you tonight. Dádì àti mọ́mì. Dádì and mọ́mì. Mo fẹ́ kó múra lálẹ́ yìí. I want you to be serious tonight. Yìí jẹ́ àkókò tó lágbára. This is a powerful time. Yìí ṣe àkókò tá a fi ń ṣeré rárá. Not a time that you can play. Ó jẹ́ àkókò àdúrà. It is a time of prayer. Àkókò ìpinnu. The time to make decision. Nítorí pé a fẹ́ bá a fẹ́ bá àlejò wí. Because we want to rebuke the stranger. Nínú ayé mi àti ìwọ. In my life and your life. A fẹ́ rán wọn pa padà síbi tí wọ́n ti wá. we want to send them back to where they came from. ẹ a fẹ́ rán wọn jáde kó nù ayé wọn. we want to send them out of our lives. ẹ n ta fẹ́ ṣe lálẹ́ nìyẹn. that is what we are about to do tonight. màá dẹ̀ pé àwọn kókó àdúrà kan fún ẹ. and I will cast some prayer points for you. lẹ́yìn ọ̀rọ̀ yìí. after to tonight. èyí tí fẹ́ kó gbà. in which I want you to observe. pẹ̀lú pípa ìjà gbára. before your power strength. ẹ gbọ́ mi o. listen to me. ohun tá a fi rán mi lálẹ́ yìí. what I am saying to you tonight. ó ní ṣe pẹ̀lú ọ̀gbọ̀ èèyàn. it has to do with many people. pẹ̀lú ọ̀pọ̀ èèyàn. with many people. pẹ̀lú ọgọ́rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn. with multitudes of people. gbọ́ mi bí o bá sì lè farabalẹ̀. listen to me if you can be patient. lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́. the name of the father son and holy spirit. lẹ́yìn àṣálẹ́ yìí. after tonight. gbogbo àlejò òkùnkùn nínú ayé rẹ. every evil stranger in your life. o ò tó rí wọn mọ́. you will see them no more. àlejò strangers. wọ́n lá fi rán mi. that's what I'm saying. ó ní àyà yóò pa wọn. he said strangers shall fade away. oh ẹ bá mi ka ìwé orin dávìdì. the book of psalm. orí kejìdínlógún. psalm eighteen. ẹsẹ̀ ìkarùndínlógún àádọ́ta. verse forty-five. kí ni bíbélì wí. àyà yóò pa àwọn àlejò. àyà yóò pa àwọn àlejò. wọ́n ò sì fi ìbẹ̀rù jáde ní ibi kọ́lọ́fín wọn. wọ́n ò wá fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn. Bíbélì wí pé. Bible says. Àyà yóò pa àwọn àlejò. fade away. Àwọn ló pè é. He said strangers. ṣe kí àwọn kálejò kó ju ẹyọ kan lọ. Because it's possible that we have more than a stranger. Àwọn àlejò wo la ń sọ nípa ìlàlẹ́? Which stranger are we talking about tonight? Dọ́ àwọn àlejò wo ló ń bẹ nínú ayé rẹ? Which stranger is in your life? Èyí tí ò yẹ kó ń bẹ nínú ayé rẹ. Which suppose not to be in your life? Àwọn ẹ̀mí wo ló ń ṣiṣẹ́ àjèjì nínú ayé? Àwọn ẹ̀mí àjèjì wo ló ń ṣiṣẹ́ lòdì sí ayé rẹ? Which strange spirits are there working against your life. Tí ò yẹ kó wà nù ayé rẹ. Which is supposed not to be in your life. Àwọn ogun wo ló wà nù ayé rẹ? Which battles is in your life? Àwọn ogun àjèjì. Which strange battles? Èyí tí ò yẹ kó wà ń That supposed not to be in your life. Ó dáa pè ní àlejò. What we call strangers. Ìyẹn ni pé wọn kì í ṣe wọn ń ṣe onílé which means that they are not the owner of the house. Oh, àlejò ni wọ́n. They are a stranger. Àlejò ni wọ́n. They are strangers. Ayálégbé ni wọ́n. They are visitors. Àwọn àlejò tá ò kọ̀wé sí. The stranger that is not right there. Tí wọ́n fi ara hàn nínú ìrìnàjò ayé wa. In which they manifest in our lives. Àwọn ẹ̀mí kan wà àwọn ẹ̀mí àjèjì kan wà tí wọ́n máa ń ṣiṣẹ́ tó yẹ pé àlejò ni wọ́n tó máa ń ṣiṣẹ́ lòdì nínú ayé wa. There are some strange spirits in which they are stranger that they are working against our lives. Bí bá ń sọ nípa àlejò. If you are talking about strangers. A sọ ní nípa àwọn ẹ̀mí àjèjì. You are talking about strange spirits. À sọ nípa àwọn ogun àjèjì. You are talking about strange battles. À sọ nípa àwọn ìbọ̀dé. You are talking about abomination. Gbọ́ àlejò kòkòrò ló wà nínú ayé rẹ. Listen to me, which evil stranger in your life? Àlejò kòkòrò ló wà nínú iṣẹ́ rẹ. Which kind of evil stranger in your world? Ah, àlejò kòkòrò ló fi ayé rẹ ṣe ibùgbé. Which kind of evil stranger that dwell in your life? Àlejò kòkòrò ló fi ilé rẹ ṣe ibùgbé. Which evil stranger that dwell in your house? Àlejò kòkòrò ló fi àgọ́ rẹ ṣe ṣe Which evil stranger that dwells in your body? Ó oh, àwọn àlejò kúkú wo ló fi inú ìjọ rẹ ṣe bùgbé? Which evil stranger that they dwell in your church? Àwọn àlejò kúkú wo ló fi bí okòwò rẹ ṣe bùgbé? Which evil stranger that they dwell in your world? Ooo oh, àkókò tó láti bá àlejò wí nínú ayé rẹ. It is time to rebuke strangers in your life. Àwọn àlejò kúkú tá à ń sọ yìí. The evil stranger we are talking about. Wọn ní iṣẹ́ kan tó dáa. They don't have a good work. Láti ṣe nínú ayé ènìyàn. To do a man's life. Bí kò ṣe láti bà ayé ènìyàn jẹ́. Not for to destroy man's life. Láti parun. To destroy. Láti pa àwọn ènìyàn. And to kill people. Ó ní wọ́n wà fún. That is their work. Láti jalè wọn. To steal. Torí pé wọn ò ní ọ̀gá láti pàdánù. Because they don't have anything to lose. Àlejò ni wọ́n jẹ́. They are strangers. Oh, àwọn àwọn àlejò kọ̀ọ̀kan. They are evil strangers. Tí n bá sọ nípa àlejò. If you are talking about evil strangers. Mo ó lè ṣeéṣe kí wọ́n jẹ́ ẹ̀mí àìrí. It's possible that they are unseen spirits. Ó lè ṣeéṣe kí wọ́n jẹ́ ẹ̀mí rírí. It's possible that they are unseen spirits. Kò sọ́nà tí wọn ò lè gbà wá. There is no way They cannot work. Láti ṣiṣẹ́ nu ayé ènìyàn. To work a man's life. Gbọ́ mi alálẹ̀ yìí. Listen to me tonight. Arákùnrin yìí. Those man. Àlejò kòkó wo lọ gbà láàyè nu ayé rẹ̀. Which evil stranger that you allow in your life. Tí wọ́n ń ṣàkóso ayé rẹ̀. That they are controlling your life. Oh, obìnrin àjòjì wo ló gbà láàyè nínú ayé rẹ̀. Which strange woman you allowed in your life. Tí wọ́n ń ṣe àkóso ayé rẹ̀. That they are controlling your life. Àlejò ni wọ́n jẹ́ o. They are strangers. Obìnrin àjòjì yẹn nínú ilé yín. That strange woman in your house. Àlejò kankan ni o. They are evil strangers. O bá má gbà á láàyè o. You don't allow them. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ́ ló ti di ogún nínú ilé báyìí. Many servants they have come to the house. Ask me, Ask me, àwọn àwọn. Àwọn ọmọ ọ̀dọ̀. Many housemates. Ni wọ́n ti di ogun nínú ilé báyìí. They have come to battle the house. Nítorí pé ẹ̀mí àjèjì ẹ̀mí ẹ̀mí òkùnkùn ń gbé iná wọn. Because they are liable spirits in there. Wọ́n wá sọ ara wọn di ogun. And they will come to their to battle. Sí ọ̀dọ̀ àwọn olówó wọn. To their masters. Sí ọ̀dọ̀ àwọn olùtọ́jú alágbàtọ́ wọn. To their masters. Wọ́n á di ogun síbẹ̀. They come to battle. Wọ́n á bà iṣẹ́ wọn jẹ́. They will strike their work. Wọ́n á bà ètò ìṣúná wọn jẹ́. Destroy their finances. Wọ́n bá àwọn ọmọ wọn jẹ́. Destroy their children. Àwọn àlejò kọ̀ọ̀kan. Straight evil strangers. Àwọn ogun tó fò mọ́ ni. The battle that hold on someone. Ẹ àwọn àlejò kọ̀ọ̀kan. They are evil strangers. Àwọn egun tó fara kó. The one that you. Àwọn ogun tó fara kó. The battle that you attach yourself to. Àwọn àlejò kọ̀ọ̀kan. They are evil strangers. Àwọn ni mò ń sọ lálẹ́ yìí. They are the one I'm talking about. Bí àlejò kò bá wà nù ayé nìyẹn. If someone has evil stranger in life. Wọ́n á sọ ilé ọlá dahoro. They will turn a wedding house to nothing. Wọ́n á sọ ayé nìyẹn wọ́n da ayé ènìyàn dúró sójú kan. they stop one's life. wọ́n pa ọkọ wọ́n pa aya. they kill wife and husband. wọ́n pa ọmọ. they kill children. àwọn àlejò òkòkò lélẹ́yìí. these are evil hmm. strangers. wọ́n sọ́ra wọn gan di ọ̀gá nínú ilé. they call themselves to masters in the house. òwe Yorùbá kan wí pé. one global proverb says bí ẹrú bá pẹ́lẹ́ a máa bá wọn pè tán alájọbí. that if a stranger carries in house he will be telling the story. if a slave carries in house You'll be sharing the story of the family. Tí ẹrú bá pẹ́lẹ́, a máa bá wọn pìtàn alájọbí. If a slave carry the house, you will be sharing the story of the family. Oh, àwọn àlejò wo ló ti gbà láàyè nínú ayé rẹ̀? Which stranger have you allowed in your life? Oh, àìmọ̀kànmọ̀kàn mà pa o. Ignorance has killed you. Wọ́n ti wà, wọ́n ti fara hàn nínú iṣẹ́ rẹ̀. They are manifesting your work. Oh, ǹjẹ́ o tilẹ̀ gbàdúrà kó tó gba ọmọ tó dà sí sẹ́yìn? Did you even pray before you allow that grace that God is your right. Sátánì ní àwọn àwọn ìránṣẹ́ tí mo ń lò gẹ́gẹ́ bí aṣojú rẹ̀ nínú ilé àlejò dẹ̀ ni wọ́n jẹ́ níbẹ̀. Satan have his own agents that he use as spies in the house they are even strangers. Ará wọn lọ sí inú iṣẹ́, ará wọn lọ sí inú ayé àwọn ènìyàn. He will send them into the work and the life of man. Bẹ́ẹ̀ dẹ̀ ni àlejò ni wọ́n jẹ́ níbẹ̀. And they are strangers there. Mo fẹ́ kó o mọ̀ pé kò sí iṣẹ́ rere kan tí wọ́n wá sí. I want you to know that they did not come for any good thing. Kò sí ohun kan rere kan tí wọ́n wá ṣe. They are not there for good work. Bí kò ju láti pa nǹkan run lọ. Not for to destroy. Ọ̀pọ̀ ilé ló ti bàjẹ́ lónìí. Many houses have been destroyed. Ilé aláyọ̀ ti di ilé ẹkún. Many joyous women have come to a bitterness. Yóò àárín ọkọ àtaya tó ti ń da dẹ́lẹ̀ ó ti pín yẹlẹyẹlẹ. The life of husband and wife that is before ship to before I pass. nítorí pé nítorí pé àlejò wọlé. because stranger comes in. bẹ́ẹ̀ nítorí pé àlejò wọlé. because stranger comes in. àlejò wo lọ gbà sílé. stranger did you allow in your life. tó wá dá ogúnlẹ̀ sínú ilé rẹ. na battle in your life. ah àlejò wo lọ gbà sílé. stranger did you allow in your life. tó wá gba ọkọ ọmọ lọ́wọ́ báyìí. na collected your husband. tó gba ọmọ ọmọ lọ́wọ́ báyìí. na collected your children. tó gba ìyá ọmọ lọ́wọ́ báyìí. your wife. tó gba ọrọ̀ lẹ́mọ lọ́wọ́ báyìí. take away your riches. àlejò wo ni. which stranger. ǹjẹ́ o mọ̀ wí pé ilé tí ẹlòmíín gbé àwọn àlejò kòkó ń bá jẹ́ bẹ́ẹ̀. the evil stranger are living with them. àwọn ẹ̀mí kan ń bọ̀ gbénu lé. that of spirit that they are living with them. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wàá sùn lóru tí wàá máa dédé gbọ́ ohun kan tó ń dún. many a times that you will sleep in the night and you will be hearing some voice. wàá máa gbọ́ ẹsẹ̀ tó ń rìn. you will be hearing some. wàá máa gbọ́ oríṣiríṣi nǹkan. you be hearing so many Nígbà tí mo kọ́ dé àdúgbò yìí. When I came to this environment. Ooo oh, níbi tí sọ́ọ̀sì dúwà yìí. Where our church is. Bẹ́ẹ̀ dẹ̀ ni ní ẹ̀yìn ọdún bíi mélòó kan ní ah, ah, ránṣẹ́bẹ̀ nìkan wá bá mi lájú. After some years, a lady came to me in the environment. Mama kan wá bá mi. One woman came to me. Wọ́n ní pásítọ̀ olúwa ẹ̀ máa kú sẹ́ olúwa o. They say well done pastor. Mo ní olúwa máa kú sẹ́. I said the Lord is to be. Wọ́n ní àwọn ń rò pé pé kọ́tò olúwa ló rẹ́ síbí o. I They said that I was observing that it's God that sent you here. Ṣé àwọn ò lè sọ tí Olúwa ti lò yín fún lẹ́nu ìgbà tí ìjọ kó That we cannot share what God has been using for since the time that we came to this environment. Mo ní ẹ̀hẹ́n. I said ẹ̀hẹ́n. Wọ́n ní bẹ́ẹ̀ nẹ̀. He said yes. Mo nítorí pé kí ẹ tó dé àdúgbò yìí. Because before you came to this area. Wọ́n ló ní ọmọ kékeré kan máa ń sunkún lóru. They said there is a little child that normally cry in the middle. Yóò sunkún káàkiri agbègbè àlùbẹ́yẹ all over the environment. pé bẹ́ẹ̀ ni ojú kankan kì í rí. and no one will see her. wọ́n ní sáà wọ́n kí a dé àdúgbò yìí. they say before you come to this environment. wọ́n ní òkè tí a jáde lọ́sàn-án káwọ́ sókè. one rabbit will come out during the day. rodent wọ́n á jáde lọ́sàn-án a dẹ̀ káwọ́ sókè. we came out in the day and he will raise his hand. wọ́n ló ń ṣe iṣẹ́ wọn làwọn máa rí lágbègbè. there are many things that they came in those environments. mo ní ògo ní fún ọlọ́run lókè ọ̀run. I say glory be to God in highest. gbọ́ mi. listen to me. àwọn ẹ̀mí àjèjì wọn náà ní bá náà gbé nù. which kind stress spirit are living with you. ní gbé ilẹ̀ rẹ. and they are dwelling in your land. kí ló dé tó lè lé wọn jáde. why can't you take them out. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni lọ ń gbọ́ òun nínú ilé ibi tó wà. many times that you hear voice where you are. ó ń gbọ́ you hear strange voice where you are times you will be hearing something. ọ̀pọ̀lọpọ̀ wà tọ́jú nǹkan máa máa ké. many times you will be hearing crying. ó wá wá wá nínú yàrá tó wà ó rí. search for it in your room you did not. bẹ́ẹ̀ dẹ̀ ló mọ̀ pé ó wà nínú ilé rẹ̀. and you know that is in your house. ó wà ní orí òrùlé rẹ̀. it's in your roof. àlejò ni wọ́n jẹ́. they are strangers. lọ́wọ́. listen. wọ́n ti wá yọ yàrá. They have made a room. Wọ́n ti wá sọra wọn di onílé. And they turn themselves to the home of the house. Wọ́n ti sọra wọn di wọ́n ti sọra wọn di ọ̀gá mọ́ ọ lọ́wọ́. They turn themselves to master. Ǹjẹ́ o mọ̀ pé àìsàn ti ń bẹ nínú ọ̀gọ́ ara rẹ̀? You know that the sickness in your body. Ǹjẹ́ o mọ̀ pé àlejò ni? He's a stranger. Kò síbi tí àlejò lè dúró sí. There is no way stranger can not stand. Ǹjẹ́ o mọ̀ pé àìsàn yẹn àlejò ni? You know that that sickness is stranger. Kí ló dé tó sọ fún àlejò yẹn kó jáde? Why can't you tell that stranger to get out? Àkókò tó láti pàṣẹ fún àwọn àlejò kó jáde. It's time to command the stranger to get out. Bíbélì mi wí wípé àyà yóò pa àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójú sá jáde mi kọ́ lọ́fi wọn. kí ni àlejò tó sọ ara ẹ̀jọ́ mọ́ lọ́wọ́. What is the stranger that turned himself to land? Kí ni àlejò tó gba ilẹ̀ rẹ? Kí ni àlejò tó fa ìgbà inú ṣọ́ọ̀bù rẹ? Where is that sugar that allow you serve as a doctor? Mo ń gbàdúrà fún arábìnrin kan bí ọdún bíi mélòó kan sẹ́yìn. I was praying for a lady some years back. Fúnra rẹ̀ ló ti ṣọ́ọ̀bù rẹ̀. She lock her shop by herself. Bẹ́ẹ̀ rẹ̀ ló débẹ̀ lọ́jọ́ kan láti ṣí. Àti gẹ́gẹ́ wọn lè open. Ó bá tí ẹ̀jẹ̀ ti bo gbogbo tó ń tà. The might blood has covered all Báwo ni ẹ̀jẹ̀ ṣe débẹ̀? How does blood get in? Àwọn àjèjì. The strangers. Àwọn àlejò. The strangers. Àwọn ogún àjèjì strange battles. Àwọn ẹ̀mí àjèjì. The strange spirits. Ẹ wọ́n ń gbébi iṣẹ́ rẹ náà. The strange in your work. Àwọn ni ò jẹ́ kókó òwò rẹ̀ ó tà. As the one that now allow your business. Kí ló dé tó ò lè le jáde? Why can't you change them? Ó ṣeé ṣe kó o má fojú rí wọn o. It's possible I cannot see them physically. Kì í ṣe wípé wọ́n là ń fojú rí. It's not all of them that will see them physically. A lè fojú rí ọmọ ọ̀dọ̀ tó jájèjì. We can see a housemate with his friend at the ẹ ẹ fojú rí obìnrin àjèjì. you can see the strange woman. lẹ́yìn tọkọ rẹ lọ fẹ́ wá. which your husband married. a lè dédé rí èyí tí wọ́n kẹ́ fọwọ́ ara rẹ gbà sílẹ̀ tán kó ló ń kó bá. you can even see the one that you are now by yourself which is implicating you. àtọ́dún tó ti dé sọ̀dọ̀ rẹ ní gbogbo nǹkan ti yí padà. it's the day that the person has been with you everything changed. òun ló gbé bọ́ọ̀dì dání ìwọ lọ. it's the one that hold abomination in which you didn't know. ìwọ lọ rí ibi ẹni tá a ní láti ràn lọ́wọ́. you see him as the person that needs to be favoured. ẹ eh, òun gẹ́gẹ́ aṣojú èṣù ní láti wá fọ and is the agent of devil to pull you down. láti bà ayé rẹ jẹ́. to destroy your life. àwọn ọkùnrin àjòjì náà wà láyé yẹn. we have strange man household. láti jọ́dọ̀ ọkùnrin yẹn ti wọnú ayé rẹ. it's the day that that man has come into your life. ayọ̀ wo ló mú wọnú ayé rẹ gẹ̀. which joy did he bring into your life. ooo láti ìgbà tó ti wọnú ayé rẹ. since the day you have entered into your life. olè lébèrè lórí tọ́ka sí. how many good things can you point out. ǹjẹ́ o ti mọ iye tó ti pàdánù báyìí. have you not know what you have loose. ó don't, don't! kó pamọ́ sínú everything that you kept in your treasury. ìjọ kó pamọ́ sínú everything that you kept in your bank. ìjọ nǹkan ló ti bọ́ ọdún tó bá. he has spent everything. ó ó wá sọ sí kòlòbó. and he told you to not be. àwọn aṣojú the of people. àwọn àlejò. the strangers. àwọn àlejò. the strangers. àkókò tó láti gbọ̀n wọ́n to put them out. I just can't wait, Jeremiah. let's read the book of Jeremiah. Oh, orí kẹtàdínlógún. Jeremiah chapter seventeen orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlógún. Jeremiah ten seventeen. kí ni bíbélì wí? kó ẹrù rẹ kúrò ní ilẹ̀ náà. kó ẹrù rẹ jáde kúrò ní ilẹ̀ náà. ìwọ olùgbé ìlú tí a dó tì. ìwọ olùgbé ìlú tí a dó tì. Nítorí báyìí ni Olúwa wí. Nítorí báyìí ni Olúwa wí. Sáàwó. Sáàwó. Èmi ó gbọ̀n àwọn olùgbé ìlú náà lẹ́ẹ̀kan yìí. Èmi ó gbọ̀n wọn jáde lẹ́ẹ̀kan yìí. Èmi ó sì pọ́n wọn lójú. Èmi ó sì pọ́n wọn lójú. Kí wọn kí ó lè rí i kí wọn kí ó lè rí ọlẹ́mi ó gbà wọ́n jáde. said I will put them out. Oh, ó ó lábẹ́ gbà àwọn àwọn àlejò àwọn olùgbé ìlú tí àdọ̀tí àwọn tó àwọn tó dúró kí ọyẹ abẹ́ gbà wọ́n jáde. those people that dey stay with you we want to push them out. ó ní ẹ kó ẹrù wọn jáde. he said they should gather their belongings. ẹ gbá wọn jáde. we should sweep them out. ó nínú náà ní láti gbá wọn jáde. one láti pàṣẹ fún wọn. to decree unto them. láti lé wọn jáde. to chase them out. láti lé àwọn àlejò yẹn jáde. chase the stranger out. láti lé àwọn ẹ̀mí àjèjì yẹn jáde. take take this strange spirit. bóyá nínú ayé rẹ ni. maybe in your life. bóyá nínú iṣẹ́ rẹ ni. maybe in your work. bóyá nínú ayé ọmọ rẹ ni. maybe in the life of your child. bóyá nínú ayé ọkọ rẹ ni. maybe in the life of your husband. bóyá nínú okòwò rẹ ni. maybe in your business. bóyá nínú ètò ìṣúná rẹ ni. maybe in your finances. bóyá nínú ọgbà ara rẹ ni. maybe in your body. àkókò tó láti lé wọn jáde. time to chase them out. gbogbo wọn náà ní etí láti gbọ́rọ̀. they all have ears to listen. Bí wọn ò bá lọ́wọ́ láwọn ò gbọ́ tán di wọn létí wàá fún wọn ní etí. If they say they will not hear, you will give them ear. Wàá ní mo fún yín ní etí. You will tell them that you give them ear. Mo fún yín ní ẹsẹ̀. I give you leg. Láti rìn jáde. To walk out. Mo fún yín ní ìyẹ́. I give you wing. Láti fò jáde. To fly out. Mo fẹ́ kó wá mọ̀ o. I want you to know. Ọ̀nà àbáyọ kan rèé. The solution is. Torí pé orúkọ kan ṣoṣo náà gbọ́. Because they only hear one name. Orúkọ Jésù náà dẹ̀ ni. And it is the name of Jesus. Ìwé Fílípì orí The book of Philippians chapter two. Ẹsẹ̀ ìkẹ́ ẹ̀sán wípé a ti fi orúkọ kan fún èyí tó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù Kristi kí gbogbo kó wólẹ̀ ní ọ̀rọ̀ àti ní ayé àti ní ìsàlẹ̀ ẹ̀lẹ̀ ó ní gbogbo àwọn sì jẹ́ pé Jésù Kristi ní Olúwa fún ògo Ọlọ́run bàbá èyí ni wípé orúkọ yìí ló lè lé wọn jáde ó ní àlejò gbọ́ ìwọ ẹ̀rù ti ń bà ọ́ ẹ̀rù ń bà ọ́ nítorí àlejò tó gba ayé rẹ ẹ̀rù ti ń pa ọ́ oró ikú ti mú ọ oró àìsàn ti mú ọ nítorí àlejò tó wà ń bẹ̀ ibẹ̀ yẹn iṣẹ́ ilé rẹ máa ń gbàgbé pé bíbélì wípé àgọ́ ara wa tẹ́ḿpìlì ọlọ́run ni ó lọ́kọ́ tó wọ́n sì ló ba tẹ́ḿpìlì jẹ́ ó ní làá ò parun má gbàgbé o pé jésù wọnú tẹ́ḿpìlì lọ́jọ́ kan ó bá àwọn tó ń tà tó ń rà ń bẹ̀ ó bá wọn níbẹ̀ bẹ́ẹ̀ ló lé wọn jáde. Gbogbo tó ń tà tó rà nù ayé rẹ̀ yìí. Àlejò ní àìsàn jẹjẹrẹ yìí. Àìsàn ìjàrúurú yìí. Àìsàn diabetes yìí. Àìsàn HIV yìí. Ló pé èyí tó lórúkọ àti èyí tó àmọ̀ tó àmọ̀. Ǹjẹ́ o mọ̀ pé àlejò ni wọ́n? Wọ́n jùlọ jáde nínú ayé rẹ̀. Ohun kan méjì tí wọ́n ọ̀dà sáà nìyẹn. Wọ́n gbọ́ orúkọ Jésù dáadáa. Jesus. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rù ẹ̀jẹ̀ Jésù. And they fear the blood of Jesus. Mo rántí ọdún kan. I remember it. Bí ọdún bíi mélòó kan sẹ́yìn. Some years back. Bẹ́ẹ̀ ni Olúwa ní pé ká ṣe prógrámù yìí. The Lord said we should do this program. ẹ eh, program tá a sọ nípa rẹ̀ yìí. program we are talking about. bẹ́ẹ̀ dẹ̀ la wọnú gbọ̀ngàn. we have into the auditorium. olúwa ni ká ké ká ké ká kígbe pé ẹ̀jẹ̀ jésù ní ìgbà méje. the Lord say we should shout the blood of Jesus. ó ní tí mo fẹ́ kẹ́ ṣe léde nìyẹn o. the one I want you to do. ooo la bá bẹ̀rẹ̀. we started. ní lẹ́yìn mẹ́sẹ̀gì after the message. la bẹ̀rẹ̀ orúkọ ẹ̀jẹ̀ jésù yìí. started calling the blood of Jesus. ìpàtà máa pé dórí ẹlẹ́kẹta. the time we call it. ìṣẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. máa pé dórí ẹlẹ́ ẹlẹ́dàkeje. bẹ́ẹ̀ dẹ̀ ni oríṣiríṣi ìtúsílẹ̀ ti ń ṣẹlẹ̀ àwọn èèyàn ti ṣubú sí abẹ́ ìfàmìróyàn àwọn tí ó pa nǹkan ti ń pa nǹkan ní ọjọ́ sunday rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ lábẹ̀rẹ̀ sí ń gbọ́ ẹ̀rí lára ẹjẹ́ sọ méjì nínú ẹ̀rí yẹn fún ọ ọmọbìnrin kan wà níbẹ̀ ọmọ iléèwé federal poli ni ó mọ wá sínú prógrámù yẹn ó ní fún odidi ọdún bíi mẹ́jọ ló ti ní asthma. she said she has asthma for good eighty years. odidi ọdún mẹ́jọ mẹ́jọ. on both extremes. ó ní o ò lè dúró síbi tí eruku wà. you cannot stand where there is dust. àbí ibi tí wọ́n bá ti ń dé nǹkan. wherever they are trying. bẹ́ẹ̀ dẹ̀ ló máa ń lo ó máa ń lo inhaler. as you normally use oh, inhaler. ó ní ní ìgbà tá a kí ẹ̀jẹ̀ Jésù yìí tán tó ń délé ó sàrí pé ara ń yàtọ̀ ó ní láti ọjọ́ yẹn títí títí ó rí mọ́ ó gbúrò asthma mọ́ ó lóun tilẹ̀ tó wà lọ dín nǹkan fúnra frightened by her. ó lóun tún gbé òórùn èéfì rẹ̀. and she smelled the odor. ó lóun ò rẹ̀ mọ́. ìgbà tó tún di ìparí oṣù. after the end of the tún nínú programu bẹ̀mí wo lóṣooṣù wa. in the program of visiting me alone. ó tún jẹ́rìí wípé. she testified. asma tó ti lọ. asma gone. lẹ́yìn ọdún kan nínú convention wa. after a year na convention. ó tún jẹ́rìí wípé. she came out as dúró asma yẹn mọ́. not Mo di lẹ́yìn ọdún mẹ́jọ tí asma yẹn ti ń bá a fẹ́ra. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì, woman kan ló ní ẹ̀jẹ̀ rúru. Ó ní lẹ́yìn prógrámù yẹn, ó lóun ò gbúrò rẹ̀ mọ́. Ó lóun bá rìn díẹ̀. Ó ní ìfúnpá ara ti ga, kò lè gun òkè. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ náà. Ọlọ́run tilẹ̀ sá eré. Olúwa bìkan náà lọ sá eré. Láti ọdún yẹn ah, títí di bí mo ti ń bọ̀ sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni kò gbúrò rẹ̀ mọ́. Mo sọ pé àlejò ni wọ́n jẹ́. Gbogbo àwọn ẹ̀mí yìí àlejò ni wọ́n mental strength. Ẹ̀mí ikú yẹn àlejò ni. That spirit of death is spiritual. Ó gbúdọ̀ jáde. It must come Ẹ̀jẹ̀ Jésù kápá rẹ̀. The blood of Jesus is Orúkọ Jésù kápá rẹ̀. The name of Jesus is kápá rẹ̀. O gbúdọ̀ fi ayé rẹ̀ fún Kristi náà. You must give your life to Kí ẹ̀jẹ̀ yẹn tó ṣiṣẹ́ fún ọ. the blood work for you. O gbúdọ̀ kọ́kọ́ mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. need to take away your sin. O gbúdọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. You need to confess your sin. Kó gba Jésù lólúwa tó olùgbàlà rẹ. Nígbà tó bá gba Jésù lólúwa tó olùgbàlà rẹ. Tó fi ẹ̀jẹ̀ yẹn sọ́ra ẹ mímọ́. Tó pe Jésù yẹn sínú ayé rẹ nígbà yìí tó ní àwọn àlejò yẹn tó lè jáde má gbàgbé o Jésù Kristi ni onílé. Jesus is the landlord. Ó ẹ tó bá ti wọnú ayé rẹ. We come into your house. Àlejò kálejò lè ráàyè mọ́. Any stranger can go out. Bó o ti ṣe ìpinnu yìí lálẹ́ yìí. And I make it to Lórúkọ Jésù Kristi Násárẹ́tì. The name of Jesus Christ of Nazareth. Jésù yẹn yóò máa bọ gbé. Like Jesus would do. Kó o dẹ̀ tó ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. You will not go back to sin. Jẹ́ wọnú àdúrà. Let's wà á pe orúkọ Jésù dáadáa. Dọ́mi àwọn àdúrà ìmáàkàn pé fún ọ ní. Ìwọ ní kò fi ṣe àdúrà ìtúsílẹ̀ fúnra rẹ. Mo dẹ̀ gbàgbọ́ pé ọlọ́wọ́ ọlọ́run ó tú ọ sílẹ̀. Tó bá ti parí program tó fẹ́ fi ṣe tán. O lè pè mí màá dẹ̀ gbàdúrà fún ọ. Wà á kí gbé orúkọ Jésù dáadáa. Àdúrà kọ́kọ́ rèé. Ìwọ ẹ̀mí àjèjì. Nínú ayé mi. Ó yá jáde. Ó Ní orúkọ Jésù. Jesus. Ìwọ ẹ̀yin ẹ̀mí àjèjì. You strange spirit. Gbogbo ẹ̀mí àjèjì. Every strange spirit. Nínú ayé mi o. In my life. Ó yá jáde. Come out. Ó yá jáde. Come out. Wá pariwo. We shout. Gbogbo àlejò kọ̀kọ̀. Every evil stranger. Nínú ayé mi. In my life. Nínú àgọ́ ara mi. In my body. Jáde lórúkọ Jésù. Come out in the name of Jesus. Gbogbo àlejò kọ̀kọ̀. Every strange spirit. Nínú àgọ́ ara mi. In my life. Nínú ayé mi. In my body. Ó yá jáde lórúkọ Jésù. Come out in Jesus' orúkọ Jésù dáadáa about the name of Jesus Christ. Tó gbọ́ àlejò òkùnkùn. Every evil stranger. Nínú nínú iṣẹ́ mi. In my work. Nínú nínú ayé ọmọ mi. In the life of my children. Nínú ayé ọkọ mi. Life of my husband. Nínú ayé aya mi. Life of my wife. Nínú ètò ìṣúná mi. In my finance. Ó yá jáde. Come out. Gbàdúrà yẹn fún wọn dáadáa. Where the prayer was everywhere. Ó yá jáde. Come out. Ó yá jáde. Come out. Wàá kígbe. We shout. Gbogbo irúgbìn àjèjì. Every practicing evil things. Nínú ayé mi, ó yá jáde, ó yá jáde, ó yá jáde, wà á pe orúkọ Jésù, gbogbo ẹrù àjèjì. Nínú ayé mi, ó yá jáde o, lórúkọ Jésù, ó yá jáde, gbogbo ọwọ́ àjèjì. Nínú ayé mi, ó yá jáde, lórúkọ Jésù, ó yá jáde, wà á pe orúkọ Jésù yẹn, gbogbo irinṣẹ́ àjèjì nínú ayé mi ó yá jáde ó yá jáde ó yá jáde wàá porúkọ Jésù yẹn dáadáa gbogbo fàjèjì nínú ayé mi kí lẹ̀ ń dúró sè àní ẹ jáde àní ẹ jáde àní ẹ jáde wàá porúkọ Jésù dáadáa ìbọ̀dé òkọ̀kọ̀ nínú ayé mi kí ló ń dúró sè ó yá jáde ó yá jáde wàá porúkọ Jésù yẹn dáadáa gbogbo ẹ̀yìn ẹ̀mí àjèjì nínú ayé mi ó yá jáde ó yá jáde wàá porúkọ Jésù yẹn dáadáa gbogbo ogun àfòmọ́ nínú nínú ayé mi kí ló ń dó ṣe ó jáde ó jáde ó jáde wàá kórúkọ Jésù yẹn dáadáa gbogbo ayálégbé òkùnkùn. every stranger. Tí ẹ fi ayé mi ṣe ibùgbé. That you dwell in my house. Oh no, orúkọ Jésù. In the name of Jesus. Ó yá jáde. Ó yá jáde. Ó yá jáde. Ó yá jáde. Ó yá jáde. Gbogbo ẹ̀yin àlejò kòkó. Every evil spirit. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa. Akọ́gbọ́ àyà yóò pa àlejò. Wọ́n sì bẹ̀rù gbọ́dọ̀ sájáde. Níbi kọ́lọ́fín wọn. Ẹ̀yin wà mí àìsàn. Nínú àgọ́ ara mi. Àlejò ló jẹ́. Kí ló ń dó ṣe? Ó yá jáde. Ó yá jáde. Tó bá ti gbé àwọn àdúrà ìtàn, wàá wá pé ẹ̀jẹ̀ Jésù nígbà méje wá ti ṣe ẹ̀jẹ̀ Jésù tí ẹ̀mí àjèjì jáde. Ìwọ ẹ̀mí àjèjì. Mo fún ọ ní ẹ̀jẹ̀ Jésù mọ́. Má gbàgbé o nínú ìwé ìfihàn orí kejìlá láti ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kọkànlá òun ló máa lò ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kọkànlá ló máa lò tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì ó yẹ jáde ó yẹ jáde ẹ̀jẹ̀ Jésù tí ẹ̀mí àjèjì jáde tí ẹ̀jẹ̀ àjèjì jáde tí àlejò òkùnkùn jáde tí àlejò òkùnkùn jáde tí àlejò òkùnkùn jáde bí wàá ṣe gbà á nìyẹn bó o sì ti ń gbà á wàá rí ìyanu Ọlọ́run wàá rí ọwọ́ Ọlọ́run èmi wí lórúkọ Olúwa mo bá gbàdúrà fún ọ báyìí dìde lórí ẹsẹ̀ rẹ mi tó wà mo pa á lásẹ̀ gbogbo ẹ̀mí àlejò gbogbo ẹ̀mí àjèjì gbogbo àlejò kọ̀kọ̀ nínú ayé rẹ ẹgbẹ́rún olúwa lórúkọ jésù ó yẹ jáde mo pa á lásán ni wàá ìwọlé àlìdá ẹ jáde mi tẹ wà gbogbo mi tẹ fara sí sí lórúkọ jésù ó yẹ jáde gbogbo ẹ̀yìn ẹ̀mí àjèjì tẹ̀bí inú ilé ìṣebùgbé tẹ̀bí inú ayé ìṣebùgbé tẹ̀bí inú ètò ìṣúná ìṣebùgbé tẹ̀bí inú àgbára ìṣebùgbé ó yẹ máa jáde ìwà ìsàn yẹn àlejò lọ jẹ́ lórúkọ jésù jáde mi tó wà jáde mi tó wà jáde mi tó wà jáde mi tó wà jáde mi oh, tó wà èmi ara sani o ya jáde mi tó wà o lè dá dúró Oh, lè oh, oh, dá dúró o lè dá dúró o lè dá dúró mo rẹ iná sí ọ mo rẹ ẹ̀jẹ̀ Jésù sí ọ mo rẹ orúkọ yẹn sí ọ o ya jáde jáde gbogbo ní sí àlejò tí ń ṣiṣẹ́ ògbónú ayé rẹ nínú ilé rẹ iná ìmíràn tì í jáde ẹ̀jẹ̀ Jésù tì í jáde lórúkọ Jésù mo ló jáde ó yẹ kó di òmìnira gbogbo tó ti jáde mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi ṣèdìdí ibẹ̀ mo fi ná ẹ̀mí mímọ́ mo fi ṣèdìdí ibẹ̀ kó o tó ráyè ń bẹ̀ mọ́ lórúkọ Jésù ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa má gbàgbé o ọ̀rọ̀ Ọlọ́run kan sọ wípé nígbà tí ẹ̀mí Èṣù bá jáde níbì tó bá lọ tí ò bá ríbi tí ó dúró sí yóò wá padà wá yóò fẹ́ wo bẹ̀ bóyá ó ṣòfò má jẹ́ kí inú ayé rẹ ó ṣòfò mọ́ má jẹ́ kí inú ọkàn rẹ ó ṣòfò mọ́ má jẹ́ kí inú ilé rẹ ó ṣòfò mọ́ dé pẹpẹ àdúrà kalẹ̀ ẹnu ilé rẹ jẹ́ kí Jésù máa ṣàkóso ọkàn rẹ jẹ́ kí Jésù wà nù ayé rẹ ìgbà yẹn ni ò tó lè lè ráàyè mọ́ má jẹ́ ó ráàyè padà wọlé mọ́ tó bá wọlé ó kù sí ọ lọ́wọ́ má jẹ́ ó wọlé mọ́ bí tó gbé ayé rẹ nu Kristi yé gbé ayé wà mí mọ́ yóò dẹ̀ dára fún ọ o lè fẹ́ pè mí fún ìmọ̀ràn tàbí fún àdúrà pèmí sórí àrùn bá ń sọ̀rọ̀ yìí zero eight zero six eight two five seven eight nine one zero eight zero six eight two five seven eight nine one o lè connect wa lórí whatsapp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn kan náà fún àwọn àdúrà ojoojúmọ́ bákan náà o lè ṣàwárí wa lórí youtube pẹ̀lú prọfẹsẹ̀ gbadé níran wàá dẹ̀ rí ìyanu ọlọ́run wàá máa dá àwọn àdúrà wa yẹn wàá rí ń bẹ̀ àwọn àdúrà àwọn ìtúsílẹ̀ wa wà ń bẹ̀ ìtúsílẹ̀ orí dídáná ti dà lọ́wọ́ rẹ padà tàlítà kú mi wà á ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbígbọ́ lọ́wọ́ alágbára ìṣẹ́gun ogun àti ìgbà kékeré ó pọ̀ ń bẹ̀ wà á rí ìyanu ọlọ́run bó o ti ń gbà lórúkọ jésù yóò dára fún ọ dípò fi ẹ̀rọ dípò fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn èèyàn rẹ wà á dẹ̀ rí ìyanu ọlọ́run mo ń retí ẹ̀rí rẹ o títí tí wàá fi pè mí jésù ni olúwa.